for this night. Lord, I give you praise now. Ogun Ẹnu, part two. Ogun Ẹnu. I just want to share grace. I closed my eyes and I was praying and the phone went off. What if I'm inside? but what's tí mo the battery is rìsíìtì kí leléyìí náà tó yẹ kí n ti gbé fún accountant ni kó má lọ jẹ́ important receipt ṣá. the phone is off ah, ah. eléyìí náà fún owó ti yá wọ twenty percent the battery is getting off quickly see ó kú ni ó kú direct <laughs> mi ì mọ̀ mo ì ń pray lọ. I was praying Me ìwọ pé you. Hmm. Let me check this one again important receipt oh Laura Laura mi. gbogbo àwọn ẹ̀yin tí ẹ bá I want to tell you something that. Um, let me bring it out Laura Laura receipt let me let me put my phone I will charge it when I finish gbogbo all the pa all the law even accountants wọ́n bá fẹ́ bá mi ṣiṣẹ́ wọ́n ní kàn charge me, mo ṣe ṣáàtì lórí bíbá ní ọjọ́ kan mo ra bí mo ṣe ra nǹkan lọ́wọ́ one lady kan báyìí ó wá ní pé mo wá rí jewelries kan mo wá ní mo láìkẹ́ ó wá ní kí n tẹ̀kẹ́ mo wá sọ pé mi ò lè sanwó mọ́ lọ́jọ́ yẹn mo ti reach limit mi you understand me ó wá ní kí n mọ torí ọjọ́ yẹn i bought something like three thousand àwọn èèyàn bẹ̀ mí ṣe mọ̀ wọ́n máa ń ta ó ṣe price but ibi tí mo ti lọ rà yẹn ó rí ṣé ọmọ pé torí pé mo wá sọ pé àwọn kan fún mi ní ó ṣe price mo fẹ́ ra nǹkan kan wá sọ pé kí wọ́n wá béèrè owó lọ́wọ́ mi mo wá dé ṣọ́ọ̀bù obìnrin yìí níjọ́ tí mo fẹ́ lọ sanwó mi ò bá obìnrin yìí for some time you understand me ìgbà tí mi máa lọ òun náà gbàtẹ́ mi máa mi ò wá lọ bẹ̀ for some time also ẹ lè believe pé mi ò mọ bọ́n ṣe bá obìnrin sọ̀rọ̀ mo kàn ń ṣe ṣáàtì ní ọjọ́ kan mo rí ẹ pé nọ́mbà obìnrin mi ò rí pé nígbà tí máa dé ọjọ́ kan mo kàn ń ṣe ṣáàtì ní obìnrin wá sáré pé why do you want to stall my jewelry, mo ní èmi èló ni jewelry yẹn ìlẹ̀kẹ̀ ni o kódà mi ìwọ́ rí are you getting me? kódà mi ò wọ́rí bọ̀ ní ọjọ́ yẹn I wanted to use it for aṣọ kan wọn wá ṣe aṣọ yẹn dáadáa fún mi mo wá lo other things mo wá gbàgbé pé mo ní other things ó máa jẹ ìgbà tí ẹni yẹn máa fẹ́ gbowó lọ́wọ́ mi kíní yẹn was like how much ó fi double money ni wọ́n sọ bẹ́ẹ̀ fún but mi ìfẹ́ sọ léèní this how they tí má ti lè sọ nǹkan báyìí pé nìkan fẹ́ good sí mi ò they will go and spoil it but that will not tell me not to give my testimony ìwọ tó bá lóò fẹ́ gbọ́ ẹ̀rí mi ló máa kú ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mo dúpẹ́ fún yín lónìí mo gbé yín ga mo yìn lógo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 with the flame sword of fire in their hand, both now and forevermore. Amen. Amen. Say hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. I just want to share grace because kò dákẹ́ ọ̀gbà dọ̀ kò má share grace. But pásọ̀ tó bá wà lórí ọ̀rọ̀ mi náà, mo mọ̀ ẹ́ o. Ọlọ́run to my mọ̀ ẹ́. The Lord Almighty God will disgrace you at last. Àdàbí tó yẹ pé tèmi bá mọ pásọ̀ kan come you so see sínú ayé òun. Ṣó So see Èmi náà despite pé mo ní ìpè, màá máa tẹrí ba bẹ́ẹ̀ ni màá máa kí everybody àwọn ọmọ kéékèèké tó jáde lẹ́yìn mi i respect them with passion but still yet ẹ máa sọ pé ẹ ń ṣe bí kí n kàn gbogbo pásọ tó bá wà lórí ọ̀rọ̀ mi tó ń fa agbára hàn ọlọ́run tó ní gbogbo agbára máa gba agbára lọ́wọ́ ẹ̀ abẹ́ useless ẹ̀ níta gbangba bó ṣe ṣe fún sọ̀lù ṣe máa ṣe fún ìwọ ọ̀tá mi tó tún jẹ́ pásọ bòbòrò lórí ọ̀rọ̀ mi ẹ̀yin tèmi mo fẹ́ lè ṣe lọ́wọ́ ẹni bá ní kẹ́mi má dé ni mi ò ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi màá máa wá màá sì máa bá gbogbo yín ní ayọ̀ àti àlàáfíà gbogbo ẹni tó fẹ́ mi fẹ́ rere ní tiẹ̀ o tèmi bá gbé àkáǹtì síbí wọn ò ní fowó sí i ṣùgbọ́n táwọn èèyàn tí n bá ní kó wá gbowó wá wá gbà á <laughs> gbogbo ẹni ń dí lọ́wọ́ tó wá kakakakaka mọ́ mi òun máa fara ní ẹ dojú kú olólùfẹ́ tèmi ara ò ní ní yín o ẹni fẹ́mi fẹ́re tó fẹ́ tẹ̀síwájú àti ṣeré mi ara ò ní ní ẹ ò ní mọ̀ nira èmi náà ò ní mọ̀ nira mọ́ àwọn tó fara ni mí ọlọ́run fara ni wọ́n bye bye for now love you guys.